torí pé ní àwọn tọ́lọ́ọ̀bà láàdá oríṣiríṣi àwọn ẹ̀dá òun ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala dá ṣùgbọ́n yìí tọ́lọ́ọ̀bà lékẹ́lá tó fi ń pọ́lé jùlọ òun náà lọ́mọ nìyàn ń bẹ lẹ́yìn gbàtọ́lọ́ọ̀bà lékẹ́lá wá ṣe wa ma kunna linahtadiya lawla an adana Allah àwọn náà bá mọ́ sí mọ̀nàfà kìí ṣe pẹ̀lú ọgbọ́n wa láfí ń bẹ lórí ẹ̀sìn bí kìí ṣe pé wu ọlọ́wọ́n bá láà ó rò dáadáa rò wá ọlọ́run fẹ́ káwa náà máa bẹ ní àwọn ẹni ọlọ́run fífi ìsìláàmù jí ń kẹwa eléyìí orí ńlá lè léètò lọ́wọ́n bá láà ti wa ń bẹ lọ́wọ́n bá láà ṣé lọ́wọ́n bá lè gẹ́lẹ́gẹ́lẹ́ sí ìrìnàjò lórí burúkú agbẹ̀sì tó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí ń ṣe ìsìláàmù ọlọ́run lọ́wọ́ ẹ̀ abẹ́lọ́wọ́n aṣe kí àti gẹ̀fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábì tó jásí wípé gbogbo èèyàn pátápátá nínú tọ́nà ọba láàdá ọmọ nìyàn àlùjànú ọlọ́run rán sí ó wá fi anábì yìí ṣe ọ̀gá gbogbo wọn débi wípé oníṣẹ́ ọlọ́run yìí ó wá fún wa nílò wípé tó gbogbo yín olókùnrin lébìnrin yín ẹ máa yọ àlùjànú ó jẹ́ ti yín o àyàfẹ́ni tí ó bá lóhun òfẹ́ wà lójẹ́nà wọ́n mẹ́wàá mọ́mọ̀ ìyába ya Rasulullah wọ́n ni annabi tẹ́lẹ́wà lóhun òfẹ́ wà lójẹ́nà rí annabi annabi ní bẹ̀ kúrò ó lè má fẹ̀nu sọ kó fìṣe sísọ annabi ní man ata'ani dakala aljanna ẹni bá tẹ̀lé mi tó ìlànà tèmi annabi òun lòun bẹ́rìn ẹsọ fún ìtọ̀ nípa aljanna ti jẹ́ ti ẹ̀ wọn náà ń sọ̀rọ̀ annabi rẹ̀ dà

wípé a kú oṣù Ramadan ilé ìtawà ń bẹ̀ yìí abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ìjọsìn Ramadan ta ń ṣe kọlọ́n kó gbalẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìjọsìn kọlọ́n kó má dàálù wa lára níjọ́ tí àwọn èèyàn máa déwájú Ọlọ́run táwọn náà rúpa wọn wá fẹ́ gbẹ̀san iṣẹ́ tí wọ́n ṣe láyé tọ́lọ́run wá ní pé waja'alnahu aba'an mansura àti sọ́dí ń táwà lọ́run àti sọ́dí lúbúlúbú táà nígbà tásìkú dánù abẹ́lọ́wọ́n bá láàkọ́lọ́run kó má kúṣẹ́ nìkọ̀ọ̀kan wá dánú wọn ẹ̀rí gẹ́gẹ́ bí tí a fẹ́ gbéyàwó láàrin ara wa òun náà ni àkọlé kan eléyìí tí wọ́n ti lísì fún wa tẹ́yẹ́ ká mọ̀ wípé auliya urrahman wa auliya u ashaitan àwọn àwọ́ gan ni àwọn ẹni ọlọ́run àwọn àwọ́ ni wàlí ọlọ́run àwọn àwọ́ sì ni wàlí èṣù níbi kwẹ́sọ̀ yìí àwọn náà ti máa gbọ́ yé pé àtàwọn kan ma bẹ tán ma jẹ́nu ọlọ́run àwọn kan sì ma bẹ tán ma jẹ́nu èṣù ṣùgbọ́n àwọn wo bóòlù a ṣe dá wọn mọ̀ bóòlù àwọn nǹkan sẹ́ni ọlọ́run ló yẹ ká jẹ́ ni abẹ́ni èṣù ló yẹ ká jẹ́ àbí ìyí tó bá wù hàn kéèyàn múnú méjèèjì pé ah, nǹkan nǹkan náà ni méjèèjì ìbá ọlọ́run déédéé ìbá èṣù déédéé ṣe bó ṣe yẹ kó nìyẹn eléyìí ni àkọlé eléyìí tí a fẹ́ gbé yẹ̀wò láàrin ara wa abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa ẹ̀rin akọlọ́mọ̀ wípé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe tọ́lọ́wọ́ bá Allah bá ti ṣe ní mùsùlùmí o ó ti jẹ́ wàlí ọlọ́run ṣùgbọ́n wàlí èwo nìyẹn hádà wilayatun àmà eléyìí ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ jẹ́ kó yọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ ẹlùgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí kẹ́ni ẹ mọ̀ wípé ìjẹ́ mùsùlùmí yẹn ó ti qualify rẹ̀ kó jẹ́ ẹni ọlọ́run in general ṣùgbọ́n wọn kéèsì kan wá wà tó jẹ́ special eleyi gangan òun la fẹ́ yé kí ni òun la fẹ́ bẹnu bá ẹ̀rí ọlọ́run bá wá subhanahu wa ta'ala ọlọ́run ní Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minaz zulumati ilan nur wal ladhina kafaru awliya'uhumut taghut yukhrijunahum minan nur ilaz zulumat ulaika ashabun nar hum fiha khalidun ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́ni Allahu waliyyul ladhina amanu ọlọ́ni òun ọlọ́run òun ni wàlíyù òun ni alámòjútó ọ̀rẹ́ ayò pẹ́kípẹ́kí olùsúnmọ́ pẹ́kípẹ́kí olùrànlọ́wọ́ fún alladhina amanu àwọn tó bá gbọ́ ọlọ́run ọba àlékẹ́ ọlágbọ́ ọlọ́ni Allahu waliyyul ladhina amanu òun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ẹnikẹ́ni alásùnmọ́ ẹni olùrànlọ́wọ́ ẹni òun lòun ó máa jẹ́ fún gbogbo àwọn tó bá yẹ kíni alladhina amanu àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n bá gbàgbọ́ ọlọ́wọ́ ní tó wọ́n máa ṣe fún wọn yukhrijuhum mina dhulumati ila an-nur ọlọ́lọ́wọ́ máa yọwọ́ kúrò nínú òkùnkùn wọ́n máa fi wọ́n sínú ìmọ́lẹ̀ wọ́n máa yọwọ́ kúrò nínú ìbàjẹ́ wọ́n wọ́n yẹ wọ́n kúrò nínú ìmọ̀kan owó tí wọ́n bọnú inú mímọ̀ ọlẹ́wọ̀lẹ́bìnà kafaru awliya ohunmu tọ́gùt ẹ̀wà ya ìmọ̀rẹ́ sọ́lọ́hun ya kìfìrí sọ́lọ́hun awliya ohunmu tọ́gùt ẹni tí ó mọ̀ jọ́rẹ̀ ayò tí wọ́n olùrànlọ́wọ́ tí wọ́n alámúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n òun náà ni ṣètọ́n ṣètọ́n òun náà mọ̀ jọ́rẹ̀ ayò tí wọ́n o òun ò wá ní nǹkan tó wọ́n mọ̀ ṣe fún wọn ju pé yukhrijuhum minan nuri ila dhulumat òun ma mú wọn kúrò yóò ma mú wọn kúrò minan nur láti inú mọ́lẹ̀ yóò mọ̀ tí wọ́n bọ inú òkùnkùn ọlá ni ọgbẹnikẹ́ni tó bá ti múṣẹ̀ ìtọ́nù lórí ayò ulaika ashabun nar àwọn àwọn ẹni ó ṣàlàyé fún wa ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo sí ọlọ́run ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yakun lahu ọlọ́run ọba àlékẹ́lá yóò máa jẹ́ ẹni tí ó máa ràn lọ́wọ́ wa mu'ayyidan yóò máa kún lọ́wọ́ yóò máa ràn án lọ́wọ́ yóò máa wà pẹ̀lú ẹni ebi yóò jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́ ọlọ́run gbọ́ tó náà ti ní wìláyà náà ó mìíràn wìláyà ṣùgbọ́n alwilayatul khassa ṣùgbọ́n ìwà pẹ̀lú ẹni ìjọ́ rẹ̀ ayò ẹni tó wà special ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ wá sára yìí fún ẹ pé ala inna awliya Allah gbogbo ẹnikẹ́ni ẹlọ lè gbọ́ o ẹlọ lè sí o inna awliya Allah dẹ́dọ́jọ́ àwọn àyò ọlọ́run àwọn ẹni ẹni ọlọ́run àwọn èèyàn pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́run ni àwọn ènìyàn yẹn la khawfun alayhim kò ní sí ìpayà fún wọn lórí ibi tí wọ́n lọ tó má fẹ́ kú ẹ̀rù ò ní bà wọ́n pé àmà ń tàdé bá wájú ọlọ́run àmà ń tà lọ́dé bá ṣé ìyà lọ́lọ́run ọba àlekẹ́lá ló pèsè kalẹ̀ fún wa ni àbí dáadáa ọlọ́run ọba láà pèsè kalẹ̀ la khawfun alayhim irú àwọn ẹni wọ̀nyẹn kò sí ìpayà fún wọn lórí ibi tí wọ́n lọ

àwọn tèmi ọlọ́run ọba àlékè ọlá tí mo ní òní sí bẹ̀rù fún wọn lórí ibi tí wọ́n ń lọ bẹ́ẹ̀ ni òní sí ìpayà fún wọn ìbànújẹ́ òní sí fún wọn lórí tó fẹ́ fílẹ̀ sáyé alladhina amanu àwọn èèyàn yẹn àwọn náà yorùbá level táwọn èèyàn máa ń lò tí wọ́n bá ní yá ìwẹ́ lẹ́rí ní àmànù gbogbo àmàká ó sókè náà ní júmọ́ yá ìwẹ́ lẹ́rí ní àmànù ẹni náà wọ́n ò pè wákà mọ́ jẹ́ náà alákọ̀ọ́kọ́ tẹ́mọ́nì àlẹ́rí ní àmànù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ìjákàtà àríkó mọ́ lọ́nà tí ó àyínánú musulmi ṣe musulmi ni wá bí a ṣe musulmi ẹ́ musulmi ni wá second question àyínánú mọ́mínú ṣe múmìnì ni wá bá ṣe múmìnì ẹ sọ̀rọ̀ ẹ́ náà gbogbo ẹnikẹ́ni tó bá sọ tó bá dáhùn èsì wípé múmìnì ni wá ó fẹ́ lánsà gbogbo ẹni tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ òun náà tí wá fẹ́ ìdọ́bù fẹ́lẹ̀ lónìí yẹn mùmíní ya àbẹ́ ìṣẹ́ mùmíní ẹ́ ẹni tó lọ́wọ́ ìṣẹ́ mùmíní ó ti ń kúrò rẹ̀ sínú pọ́blẹ̀mù mùmíní ní àbẹ́ ìṣẹ́ a sọ pé mùmíní ni wá insha Allah ẹ̀rí ààlè ìjọ wípé mo ṣe dúró yóò mùmíní ni mí o nítorí wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run sàlàyé tó bá fẹ́ràn kúrí àmì nínú mìíràn nǹkan tá a fẹ́ sọ yìí tó bá ti pé lára ẹ sọ pé àmọ́ pass ìsà àwọn ọmọdé mú mi ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ sí ní sọ nípa àwọn tí wọ́n jẹ́ ń kírun wọn déédéé wọ́n kí lásìkò rẹ̀ wọ́n ìfihùn láàrẹ wà yóò fi kó náà mi máa zaki náà wọ́n máa ń náà ìtawọ̀ ọlọ́ọ̀bà láta ṣe fún wọn ọlọ́ọ̀bà lè kẹlẹ́wàkà wọ́n nígbàgbọ́nù kádàrà wọ́n ní problem rárá ní gbogbo tá ń sọ yìí ìgbàgbọ́ wọn sí àwọn màláíkà kò ní problem rárá wọn ní eke ìgbàgbọ́ wọn sí ọ̀rọ̀ kádàrà tí pé bọ́lọ̀ ọba àlẹ́kẹ́ láti pè tó gbogbo nǹkan ah kádà ní pé mọ́tò tó ń lọ ìká ní mo lọ gbọ́ tí a pọ́pọ̀lọpọ̀ wa tàbẹ́ lọ́bì kan tí a wá rí pé mọ́tò ti fẹ́ kún ó wà kú last chance gbogbo àdámà sáré tí èsì tèrè lè wọ̀ tẹ́yìn tó bá gbé ah ẹni dẹ̀ sáájú mi sá tàbádé tó máa bẹ̀rẹ̀ ọjọ́ ni àwọn ti wá close kẹ́lẹ̀ ẹ̀dẹ̀ dé before two minutes ní ẹ̀bá dẹ̀ rí kìíní ẹgbà kí làbá kí làmọ̀ sọ ah tàdẹ̀ ni pé mo rí mọ́tò àkọ́kọ́ yẹn ẹ̀ kárí mo rí wọ ni mi bá yẹ kí ni o mi bá meet up ànábì ni pé ká mọ́ mọ́ sọ gbólóhùn láwọ́ kánípé kánípé ni torí pé kẹ́límà láwọ́ tafta àbúwábà ṣaitọ́n o ma ń sílẹ̀ kù ṣaitọ́nù fún yẹn ọlọ́ọ̀bà last kà á tá a bá ní káàwó kò sẹ́ni tó lè pass 100-100 níbẹ̀ ìyẹn ló fàlà wọn ahlu sunna wal jamaa ọ̀wọ́n gbà pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ó rọrùn ká ni wá ṣùgbọ́n tó bá débi ìmánì àmọ́ nahnu mu'minun insha Allah ni wá pẹ̀lú bọ́lọ̀mbà lásìpánàtàlà bá fẹ́ ìyẹ́ ò túmọ̀ sí pé à ń dẹ́ òtù ara wa bóyá olùgbàgbọ́ orenú àbúrúgbàgbọ́ òrìrì kọ́ ni wá àdẹ́ òtù ara wa o ṣùgbọ́n à máàkì ara wa nítorí pé àti kí ni o à perfect ọlọ́mọba lásìpánàwà tààlà ó wá tí ó sì níbẹ̀rù ọlọ́run kí la nípayà ọlọ́run ìpayà ọlọ́run òun ni wípé àǹtẹ́jì aláṣẹ ìhàn kó mú nkankan nkankan níwájú rẹ kí ní ẹ̀ ló fi ṣe ààlà láti má tayọ kìíní ọ̀hún ò ní tayọ kìíní yẹn láti má kọjá ntọ́lọ́wọ́n bá láàfẹ́ ìyẹn ni pé gbogbo tọ́lọ́wọ́n bá láàbá ni a ṣe a fi ṣààlà àwa fi ṣàlàpọ́lọ̀ ní mọ́débí yóò wà tílíkà òdúdú lọ́ ọlọ́ni àwọn àlà ọlọ́run lélẹ́ yóò fàlà tẹ́kìrọ̀búwà ẹgbẹ́mọ̀ súnmọ̀ níbi àyà mi ọlọ́ni wà tílíkà òdúdú lọ́ àwọn àlà ọlọ́run lélẹ́ yóò fàlà tàdúhà ẹ gbọ́dọ̀ kọjá ẹ̀ a gbọ́dọ̀ súnmọ̀ bèlè tàti pàṣẹ kí ni a kọjá ẹ̀ ìyẹn ni pé àgbọ́dọ̀ súnmọ́ olè jíjà bèlè tà sí páàsì gíní o àti ẹ̀wàjà ọlọ́nlá àgbọ́dọ̀ ṣe zìnà àgbọ́dọ̀ súnmọ́ bèlè tà sí páàsì gíní o àti ẹ̀wà ṣe tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ wa ní gbangba wa kí là ni abẹ́rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ múmìnì làbúdà an ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run mu'minan taqiyan wà á bẹ̀rù ọlọ́run wà á sì ní ìgbàgbọ́ tó kíni tó pé àwọn tọ́lọ̀wọ̀n ọba Allah subhanahu wa ta'ala mọ́yàn ní ọ̀rẹ́ ayò nìyẹn ẹ̀rẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ fún wa wípé níbi hadith al-Qudsi tí Ànábì sallallahu alaihi wasallam tó gbà ẹnikẹ́ni tó bá mú ọ̀rẹ́ ayò èmi ọlọ́run ọlọ́run ẹni tó bá mú lọ́ta ọ̀rẹ́ ayò ọlọ́run ẹnikẹ́ni tó bá bá sọ̀tá fọ́kọ́dí àádántú ubil ard ọlọ́run bá láàní ẹ sọ fún o èmi ọlọ́run ti kéde lé lórí o kó mọ retí ogun lọ́dọ̀ ọlọ́run ẹnikẹ́ni tó bá mú ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ẹni kí ló máa jẹ́ ọ̀rẹ́ ẹni ni

ẹ̀rì ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ ayò ọlọ́run kí ló yẹ kó jẹ́ bá wà ọ̀rẹ́ ẹnikẹ́ni tó bá mẹ́niyàn lọ́ta ó ti mú tani lọ́ta ọlọ́run fàkọ́rí àádántú obìnrin àrùn èmi ọlọ́run mo ti kéde fún o bẹ́ẹ̀ ni mo rẹ̀ ti fi mo ti ń jẹ́ kó mọ̀ wípé kó mọ̀ retí ogun lọ́dọ̀ ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam wá lọ́nà ni wà máa taqarraba ilayya abdun bi shay ẹ̀rí ẹrù kankan kò ní wá ìsúnmọ́ èmi ọlọ́run pẹ́kípẹ́kí ẹ̀rẹ̀ eh, tó bá lè fẹ́fẹ́ jẹ́ wàlí ọlọ́run wàlí kẹ́límọ̀ àlìwàlí ó wá látara anusrọ́tù wàlìkúrb kéèyàn súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí ẹ́ ọmọ ni wàlí yà ó yẹ kí ni ó súnmọ́ àbótẹ̀lé kí nǹkan súnmọ́ èèyàn téèyàn ó bá jẹ́ wàlí ọlọ́run yóò súnmọ́ ọlọ́run nínú tí ẹni tó bá wá súnmọ́ èèyàn kí làá máa ń ṣe fún àmọ́ rẹ̀ nìyẹn lọ́wọ́ ni ẹ̀rí ẹnikẹ́ni tó bá wá fẹ́ jẹ́ kọ́lọ̀wọ̀n ọbẹ̀tọ́lá jẹ́ wà líì fóhun òun jẹ́ wà líì fọ́lọ́hun ọlọ́nà jẹ́ wà líì fóhun náà yóò jẹ́ àrẹ àyò ọlọ́hun ọlọ́nà jẹ́ àyò títí ẹ̀ ẹnikẹ́ni tó bá ń fẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ súnmọ́ ọlọ́hun ọlọ́run bá láàní ẹnìkankan ò lè súnmọ́ mi tó tó kó ṣe ń tèmi ọlọ́run bá ṣe ní ọ̀ràn èèyàn lé lórí àti gbogbo ẹni tó bá jẹ́ wà lé ọlọ́run gbogbo tó bá jẹ́ àwọn nǹkan ọ̀ràn ah wàlí ọlọ́run lèmi èmi òye kan kírun ni tó lè jẹ́ wàlí ọlọ́run wàlí ọlọ́run lèmi o bẹ́ wò mí o àmọ́ mi ò kìkì ń gbà rẹ̀ ni tó lè jẹ́ wàlí ọlọ́run kò yẹ kí yẹn náà dáòtù fún ẹ ìwé ni òfin ní yẹ pé ń gbàtà bá padà wá ń sọ àwọn tí a padà mọ rí nínú àwọn èèyàn kan tí wọ́n mọ sọ pé wàlí ọlọ́run làwọn tá a sì mọ dáwọn nǹkan kan tí à ń sàlàyé tá à ní ṣe kí ni tá à ní rí lára wọn ìwọ́n ló ṣe ọmọdé àti àdẹ̀wálè sọ ó lè fi kí wà ó túnmọ̀ sí pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ó mọ tí wọ́n ń pè ní wàlí ẹni tí ó bá jẹ́ wàlí ọlọ́run bá láàlẹ́ ẹni tó bá fẹ́ jẹ́ alásùnmọ́ mi tó fẹ́ súnmọ́ mi ó ní súnmọ́ mi ju kó in tí ó wù èmi ọlọ́run ọba lè jíkẹ́ lájúyọ ni pé kó o ṣe ń tèmi ọlọ́run bá ṣe ní ọ̀ràn yàn lé ẹ lórí ẹ̀rí wà máa yà záàlù àbùdì yàtàkọ́rọ̀bù ilayya bin nawafil lẹ́yìn gbà yẹn ẹrú òtún wá níyẹ̀ kò nígbò lẹ́ni tí ó máa wá ìsúnmọ́ lémi ọlọ́run yóò máa wá kémi ọlọ́run jẹ́ ọ̀rẹ́ ayò òun tó mú náà máa fẹ́ kó náà jẹ́ àrò ayò ọlọ́run bí nawafil yóò tún mọ́ wá ṣe àwọn nawafil àwọn iṣẹ́ àṣegbọ́ rẹ wọ́n náà fẹ́ jẹ́ wàlì gbogbo fẹ́ jẹ́ wàlì àbá jẹ́ wàlì ọlọ́run ẹ sọ̀rọ̀ wà mú kan ni o ọlọ́run ni nínú suratu fi sabilillah ọlọ́run bá lásìwọ́n tẹ́lẹ́gbà àwọn tó bá máa ń jagun sójú ọ̀nà ẹ wà ń wàlé ọlọ́run nìyẹn ẹ wádà wọn kèfèrí yòkọ̀ tìlú nà fi ṣẹ̀bí lè tọ̀gùt ojú ọ̀nà kèfèrí làwọn yẹ kíni ojú ọ̀nà ṣàìtàn làwọn máa ń jagun sí wọn sí ẹ ọlọ́run tẹ̀ ní pé wà máa káìdù ṣàìtàn ilà àdọ̀rin ìfà ètò ṣàìtàn tí láti ó lẹ ẹ ó jẹ́ wàlé ọlọ́run àbí kó ó ní máa kírun tọ́kọ ní náfílà bá wo ẹlòmíì nàwáfíl àwọn ìrun ó pàátì tán bá kàkúlétì tẹ́lòmíì ṣe nù náfílà nínú ìrun fòdìdí ọdún kan ó fẹ́ mọ́ wọ mẹ́wàá ó ń kí tán báyìí assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah ìjọba ti àṣàṣíkà òtó lálàáfíà gan asàràfúlà asàràfúlà ẹlẹ́kẹta báyìí ó ti dẹnu ọ̀nà ó rẹ̀ fẹ́ di wàlé ọlọ́run ó rẹ̀ ó ń ṣiṣẹ́ olóore ó ń ṣiṣẹ́ ọ̀nà yàn tán ó dún nímọ̀ àwọn nàwáfì ẹ jẹ́ ká wá ọ̀wẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa Ramadan tó Ramadan ni àríbẹ̀kọ́ kọ́ ìgbà Ramadan tó báyìí ẹ máa fún ẹlòmí lọ́rùn tí Ṣàbán àṣàwọ́l tí ò bá ti mọ̀wọ́ 20 ìgbà ẹ̀mọ́ tí ìgbà títù Ṣàwọ́l ah ooo oh! kí ni ó dìlẹ̀ 20 ah, ah! máa padà gbá tó bá jẹ́ ní 24 ah jẹ́ ètè bẹ̀rẹ̀ o kọ́mọ̀ lọ bọ́mọ mi lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ la ṣe ń ṣe ẹni tó fẹ́ di wàlé ọlọ́run tó fẹ́ jẹ́ ayọ̀ ọlọ́run ọba Allah o èèyàn máa ń ṣiṣẹ́ o àwọn iṣẹ́ wo lèèyàn wá máa di wàlé ọlọ́run òun náà ni wípé yóò mójútó ọ̀ràn yàn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yataqarrabu ila Allah subhanahu wa ta'ala bin nawafil àwa máa wá ìsúnmọ́ ọlọ́run láti jẹ́ ayọ̀ ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú àwọn náà fìlà ẹ̀rí anábì sallallahu alaihi wasallam wá ní ọlọ́run ni tó bá ń ṣe bẹ́ẹ̀ àtà òhìbà bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe yóò máa mójútó ọ̀ràn yàn yóò máa mójútó àwọn náfílà àtà òhìbà tẹ́mi ọlọ́run ọba láti kíni ibi wá nífẹ̀ẹ́ rẹ̀ fàídà ahbabtuhu tí bá ti wá nífẹ̀ẹ́ tán ó ti mójútó tó yẹ kó mójútó ó ti ṣe tó yẹ kó ṣe rẹ̀ o tí èmi ọlọ́run ọba àlekọ́lá wọ́n di etí ìgbọ́rọ̀ rẹ̀ tó kí ni tó fi ń gbọ́rọ̀ wà bá sọ́rọ̀ ó lẹ́bí yóò sì rò bí ma wá di ojú ríran rẹ̀ tó kí ni tó fi ń ríran wà yádá ó lẹ́bí yẹ́bù tí ṣùbí ha ma di ọwọ́ rẹ̀ tó kí ni o tó fi ń gbá nǹkan mú bẹ́ẹ̀ ni ma di ẹsẹ̀ rẹ̀ tó kí ni tó fi ń rìn ó túmọ̀ sí wípé ṣe bí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wípé ẹnikẹ́ni tó bá ti mójútó ọ̀ràn yẹn tó dẹ̀ ń ṣe náà fílà dáadáa ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run wá di ọwọ́ ẹni yẹn tẹ́ni yẹn bá gbọ́wọ́ sókè kí lárí yẹn ṣèbọ́lọ̀ lárí àbí ẹ́ rárá o káwà wò pé ẹ̀hẹ́n Ọlọ́run ní pé tẹ́ni yẹn bá ti mójútó àwọn ọ̀nà wá fi tó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn dáadáa òun á di ọwọ́ rẹ̀ tẹ́ bá ti ẹni yẹn bá ti o ìyẹn ni wípé àwọn àfáà jẹ́ kó yé wa wípé Ọlọ́run ìyẹn ni wípé ọlọ́run ọba Allah yóò protect ojú rẹ̀ kò ní máa fi rí nǹkan kan àfi tó yẹ kí ni o tó jẹ́ nǹkan tó dáa ọlọ́run ọba Allah yóò protect etí rẹ̀ kò ní máa fi gbọ́ nǹkan kan àfi tó yẹ kí ni àfi tó dáa ọwọ́ rẹ̀ ọlọ́run di ọwọ́ rẹ̀ ìyẹn ni wípé ọlọ́run ọba Allah yóò protect ọwọ́ rẹ̀ kò ní máa fi gbọ́ nǹkan mú àfi tó yẹ kí ni àfi tó dáa ẹsẹ̀ rẹ̀ kò ní mọ́ fún rìn lọ síbi tí kò dá ibi tó dá ká má lọ gbọ́yé bí àwọn kan tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé ọlọ́run ti ẹni yẹn ọlọ́run ti wá di ẹni yẹn òun náà ti di kíni òun náà ti di ọlọ́run eléyìí náà ń pè ní àkídàtú al-hulul wal-ittihad ìyẹn ló fà nígbà tí Arabi nígbà tí wèrè ara rẹ̀ ó ti ń gùn díẹ̀ díẹ̀ nítorí tí wọ́n fẹ́ já tí wọ́n fẹ́ já wèrè yẹn yẹn bámbám bá wàmọ́ lọ́wù ilá àárọ̀ ìbò ń bèèrè kẹni sátí ó ní wàmọ́ ní kẹ́líbù ajá tí ẹ bá rí ajá ajá yẹn kọ́ lẹ́rí ajá yóò jẹ́ nkankan wọ́n kìí sírù ẹlẹ́dẹ̀ nínú pọ̀tọ̀pọ̀tọ̀ tó ń jẹ tó mú nínú kanari ilá ilá òkun ọlọ́run yìí nìyẹn o gbogbo yìí tẹbá ti rájá tẹbá ti rẹ́lẹ́dẹ̀ ọlọ́run yìí nìyẹn o wàmọ́ lọ́wù ilá àárọ̀ ìbò ń bèèrè kẹni sátí pásítọ̀ tó ń bẹ náà ń pírìtì fáwọn ọjọ́ rẹ̀ kí lóun náà ọlọ́lọ́run ni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ kí ló dé jẹ́ pé ọlọ́run ni ó ní ẹ̀mọ̀ wípé ajá tó ń gbó tá ló jẹ́ kó mọ̀ gbó ṣe bọ́ ni ẹlẹ́dẹ̀ kanari tá ló jẹ́ kó mọ̀ ṣe ọ̀ ọlọ́run ni ó sì pa ọlọ́run ti wọ uh, inú ajá yẹn ọlọ́run ti wá di ajá ajá náà ti di ọlọ́run ọlọ́run tí wọ́n nìyẹn o ọlọ́run ọba ti wá subhanahu wa ta'ala kì wọnú ajá kó wá àṣẹ ọlọ́run ní ó mọ̀ wà lára ajá lágbàgbé gíní ẹjá fi mọ̀ fi gbó gbogbo àwa náà táà náà ń bẹ̀ ń bí àṣẹ ọlọ́run ọba àlekẹ́ ọlá tàbá ń sọ̀rọ̀ táà ń sọ̀rọ̀ yìí tàbá la ikùn ǹjẹ́ ibì kan wà tí wọ́n sọ ọ̀rọ̀ sí ni tẹ́gbà ah, lábájá ọ̀rọ̀ tọ́lọ́run bù ó pọ̀ ìgbà tí wọ́n wo bẹ̀ wọ́n lọ́rọ̀ yẹn tó pọ̀ eléyìí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní òye kí ń sọ̀rọ̀ púpọ̀ àlérí àṣẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀rí al'imam abu hanifa wal'imam shafi'i wa ima wula ta'ala wọ́n jẹ́ kó yé wa wípé àwọn òwò ló mọ̀ wá jẹ́ wàlé ọlọ́run ẹni tí ó bá jẹ́ wàlé ọlọ́run illa man yakuna lil ulama'u wa awliya Allah falaysa lillahi waliya wọ́n lẹ́ni tí àwọn òwò ló mọ̀ jẹ́ wàlé ọlọ́run òun náà làwọn onímímọ̀ alìmọ́ shafi'i ó ní ẹnikẹ́ni tó bá jọ ní mímọ̀ tí ò bá wá jẹ́ wàlí ọlọ́run ìsàn ọlọ́run ò ní wàlí nìyẹn torí wípé ẹni tí ó bá jẹ́ wàlí ọlọ́run òun lẹni tí ó mọ̀ nípa ọlọ́run ẹni tí ó bá mọ̀ nípa ọlọ́run ò lè ṣe kíni kò lè jọ́ rẹ̀ ayò ẹni ní ìmọ̀ bàbá rẹ̀ rí wọ́n ní ọ̀rẹ́ èmi àti bàbá ọ̀rẹ́ ni wá o wọ́n ní ẹ̀ẹ́ ẹ̀yẹ ni sẹ́mu dáàdì mi ó ní mi ò mọ̀ ẹ sọ báyẹn rí fún ni wá àà ah, ẹ̀dàkùn tó rọrùn ó mọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó rẹ̀ fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayò rẹ̀ ó túnmọ̀ sí ẹni tí ó bá jẹ́ ayò ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò ṣe kíni yóò mọ́ ọlọ́run ìdá ẹni tó bá wá mọ́ ọlọ́run òun ní rọrùn fún Allah subhanahu wa ta'ala ẹ̀rí nínú hadith wákà lọ yẹn Ànábì sallallahu alaihi wasallam wá wàlà ẹ̀ǹsà alani tó bá wá bèèrè nǹkan lọ́wọ́ mi la ó ti yà nà kò ní bèèrè àbí kíni ọlọ́run sí kíni kí n fún òun náà ti ṣiṣẹ́ ó ti ní mọ́nì níwájú ọlọ́run bó sì yẹ kó ni ó bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ó ti tán ó ti rẹ̀ lẹ̀ fọ́lọ́run ọba láà ni kó ṣe ọlọ́run ní èmi náà ọba lékọ́lá ìwálé rá ìgbìyànjú rẹ̀ tó wala in sa'alani tó náà bá wá bèèrè nǹkan lọ́wọ́ mi la u'tiyanna ń ṣe kíni èmi ló wà fún ẹ̀rí anábì ni ọlọ́run bá láni wa in ista'adani tó bá tí wọ́n ń wá mi lólùṣọ́ èmi ọlọ́run ó ṣe kíni ń mọ̀ wá ṣọ́ àti gbogbo ẹni tó bá jẹ́ wà lé ọlọ́run tó bá ń wá ìṣọ́ ń bì kan níbo ló yẹ kó wà lọ ọ̀dọ̀ ọlọ́run ìwọ tí o fẹ́ wá ọlọ́run ọba lè kan fẹ́ jà ìwọ ọlọ́run ọwọ́ aṣọ ọwọ́ alálà wọ́n wá ní nǹkan kan lé ẹ lójú oorun a wá fún ẹ níṣẹ́ kó o máa dè mọ́wọ́ kó o sì máa fi sábẹ́ pílò rẹ kó o bá fẹ́ sùn lálẹ́ ṣe mọ̀ pé o gbára lọ́lọ́run bá láàmọ́ o wọ ọlọ́run lórí o lè jẹ́ ta ni o lè jẹ́ wà lé ọlọ́run abadan fúnra o ti ń jẹ́ ìjẹ́ ìjẹ́ ẹni ọlọ́run bá láàsùn ti ń jà ẹni ọlọ́run náà wà máa ṣe kí ni òun náà mọ̀ wá fún tí ó bá wọ́ ìṣọ́ ọwọ́ ìtàná ti bèèrè ọwọ́ ọlọ́run ọlọ́run máa yẹ kí ni o ọlọ́run mọ̀ wá ṣọ́ ọlọ́run bá láwọn oníṣọ́ àwọn ẹni rẹ̀ Allahu waliyul ladina amanu ọlọ́run ni olùṣọ́ òun ni olùdáàbòbò olólùwà pẹ̀lú olólùrànlọ́wọ́ fáwọn dání alladina amanu àwọn bá gbọ́ lọ́wọ́ bá láàgbọ́ gbogbo àwọn ẹ̀rí yìí ó ń jẹ́ kó yé wa wípé àṣẹ ààyò ń bẹ fọ́lọ́wọ̀ bà láà bẹ́ẹ̀ náà ni a tàkà síwájú yẹn walladhina kafaru awliya'uhumu shaytan àwọn tó bó wá jẹ́ kèfèrí àwọn náà jẹ́ ọ̀rẹ́ ayò fúta ní o fún shaytan ẹ̀rí bó láti wá dá àwọn kankan wọ́n bẹ tọ́lọ̀wọ̀ bà Allah subhanahu wa ta'ala tí ma wá mú wa tí ma fi hàn láti fi lè wọ̀nyí pé ń gbà mí o ààyò èmi lélẹ̀ ààyò èmi ọlọ́run lélẹ̀ àwọn ànábì ọlọ́run alayhimu salatu wassalam ọlọ́run bá láàrin wọn níṣẹ́ ó wá fún wọn ní al-alamatu wal mu'jizat ọlọ́run fún wọn ní àwọn àmì bọ́lọ́run bá fún wọn láwọn àmì kò túmọ̀ sí wípé wọn jánábí ọlọ́run àmọ́ ọlọ́run fún wọn lámì nítorí àwọn tí wọ́n mọ̀ retí àmì torí pé kan wà tí nǹkan bá ṣẹlẹ̀ tẹ́bá hey ẹlòmí ma ẹlòmí hey tó gbọ́ ó ti délé àwọn kan dẹ̀ wà wọ́n lẹ́mi wípé mi ò tí ìrí tó ń lé mi mo mọ̀ sórí tó ń lé mi kílé kíni kí n tó sà irú tí wọ́n yẹn lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fi mọ́ fún àwọn ànábì ọlọ́run ní àmì wípé àwọn mo fẹ́ yé kíni àwọn mo fẹ́ rí ẹ̀kẹ́ bá ìfẹ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀dánà náà àwọn ojú mi rí oṣù kí tó bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn gánigáni irú wọn ọlọ́wọ́n bá lásìbá tààlá lọ́lọ́wọ́n mọ́ fi wọ́n mú àmì wá fáwọn ànábí ọlọ́run àwọn àbí tọ́lọ́wọ́n mọ́ fáwọn ànábí ọlọ́run àwọn mọ́ ń pè ní alimujizat wálé alamat àwọn àmì tọ́lọ́wọ́n bá lásìbá tààlá tó mọ́ ń fi fún àwọn ànábí ọlọ́run torí pé ọlọ́run ti mọ̀ wípé àwọn míì náà ṣeéṣe o kí wọ́n mọ́ fẹ́ pépè ìjà ànábì pànábì làwọn tí wọ́n fi ní láǹfààní àti kí ni o láti dàrú máwọn èèyàn lójú àìmọye nínú àwọn àmì tó lọ́wọ́ bá láfàwà náàbí ọlọ́run ànábì musa alayhi salatu wassalam ọlọ́run fún láwọn àmì ẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ànábì isa ọlọ́run fún láwọn àmì kó mọ jókú dìde gbogbo ẹ̀ náà bí izni tani bí izni láà pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run kò síkà tó yẹ dá kankan o ànábì mọ́mọ́ sallallahu alayhi wasallam oríṣiríṣi àwọn àmì ọlọ́run bá àwọn àfáà ka mùjíza àwọn iṣẹ́ ìyanu tá nẹ́bí sallallahu alaihi wasallam tó tọwà nẹ́bí wa wọ́n ka wọn kàrárá wọn ka 1000 mùjíza 1000 iṣẹ́ ìyanu tó wọ́n látọ̀ àwọn Muhammad sallallahu alaihi wasallam ẹ́ nínú rẹ̀ ìṣìkọ́kùlù kọmọ̀rù nígbàtí wọ́n bèèrè lọ́wọ́ nẹ́bí sallallahu alaihi wasallam pé tó bá yípo òtọ́ ni ẹ́ lóòtọ́ lọ bá ń sọ òṣùpá yìí jẹ́ sallallahu alaihi wasallam ó dẹ̀ gíní ó dẹ̀ bí ọlọ́run ṣe pin anábì sallallahu alaihi wasallam tó bẹ́sẹ̀ nílẹ̀ anábì fẹ́ ṣe gá ó fẹ́ ṣe gá yẹn ni pé fẹ́ ṣe gbẹ̀sẹ̀ ó fẹ́ ṣe bẹ̀rẹ̀ ọmọ ìkókú lè mọ́mọ́ ogbò yíò ẹ́ ó fẹ́ tọ́ílẹ̀tì ẹ́ ó fẹ́ yàgbẹ́ ẹ̀kálàmọ́lẹ̀ bá rìn nínú mùjíṣẹ́ tọ́lọ́wọ́ bàlá tó fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn mọ̀ wípé nínú súnà nábì ni wípé táàbà tọ̀ àbáyàgbẹ́ alìbóòdò wàlìsítà àdínà tefetefe wàlìsítà láti wá kọ́ bá ara wa kò bójú mu kí mùsùlùmí wá bọ́ síbẹ̀ kó a máa tọ̀ síbẹ̀ ìfẹ́ mú láti kẹ̀yìn táwọn èèyàn kó wá nà nǹkan ọmọkùnrin ẹsẹ̀ kó máa tọ̀ aláìlójú ti mùsùlùmí nù ní ibi ó bá pamọ́ láàmọ́ sí kíni láti tọ̀ wà gbansata ànábì sallallahu alaihi wasallam

ní alẹ́ àná mọ́júmọ́ òní ọlọ́wọ́n bá lè kọ́lá mú mi ìrìn àjò kan mo lọ sí Jerusalem mo sì kírun bẹ́ẹ̀ ó gbàwọn anábì ọlọ́run tá anábì bá ń bẹ̀ anábì kírun fún wọn wọn yàn náfìlà méjì fún wọn ká anábì tó mọ lọ sí ẹ́ sánmọ̀ kejì lọ́hùn nígbà tá anábì jí tá anábì sọ fún wọn àwọn kèfèrí áá ìrìn téyàn ó bá lọ sí Jerusalem ìrìn oṣù kan ni ó gbà yàn lọ ìyó sì rìn padà bọ̀ ní kíni o lóṣù kan tó náà lọ wá rìn ní ọjọ́ kan láàrin aláàna ànábì wá fún wọn ní bí ibẹ̀ ṣe rí orí báyìí má ṣe yàn wà báyìí àwọn kan báyìí wà báyìí ó wà báyìí ọ̀pọ̀lọpọ̀ náà yàn ń wò pé ah, àwọn tá a yìí pé ó tọ́ ni o tí ọbọ̀ yóò bá débẹ̀ kò ní máa sọ àwọn nǹkan tó ń sọ èjẹ́ náà mùjísà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó sì Muhammad sallallahu ẹ̀rí lẹ́yìn náà àwọn ànábì ọlọ́run ló nìyẹn àwọn tó wá pèpè wípé ànábì ọlọ́run làwọn àwọn náà fún àpọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tẹ́ àṣekíni ìbẹ̀yẹn kọ́ là ń lọ inú kàkejì tọ́lọ́wọ́ bá láà tó tó wá mọ́ mú wá àwọn tó bá jẹ́ aoliya urahman àwọn tó bá jẹ́ àyò ọlọ́run àyànfẹ́ ọlọ́run ọlọ́run a máa fún wọn ní kàràmà kí lá ń pè ní kàràmà òun náà ni nǹkan kan táà mọ̀ fi pẹ̀rú ẹni ilé táà mọ̀ fi sàpọ̀lé ẹni ọlọ́run mọ̀ fún wọn ẹ̀rí wali awliya irrahman alikarama wali awliya ishaitan alistidiroj gbogbo àwọn tó bá wá jẹ́ awliya ishaitan àwọn tí wọ́n ti bá ṣaitan ní múlẹ̀ àwọn náà mọ́ ń ṣe àwọn nǹkan tó jẹ́ kàwárí kùlẹ̀ àádà àwọn nǹkan tí èèyàn ó máa ṣe tó tako ìṣesí tó tako nọ́mà ń tí ọmọ ẹ̀dá máa ń ṣe àwọn nǹkan náà máa ṣe ò tí wọ́n sì kí ń ṣẹni ọlọ́run irú yẹn wọ́n máa ń pè ní alistadirod àbí wọ́n pè ní àtẹ̀lẹ̀bìsátú àṣẹ̀tọ̀ níyà àwọn nǹkan tí ṣe ìtọ́ ni máa fi ń rú àwọn èèyàn lójú ẹ̀ ọlọ́run ọba aláwọ̀ fi pa ilé ayé rẹ̀ kàrámà náà sì ní tọ́lọ́wọ́ mọ́ fi ń jìnkẹ́ wọn ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala yóò sì mọ̀ mú bẹ lọ torí pé nígbàgbọ́ ahlu sunna wal jamaa òun wípé ya'taqiduna anna li awliya'i rahman kàrámà wọn a máa gbà wípé gbogbo ẹni tó bá jẹ́ wàlí ọlọ́run ọlọ́run ọba àlekẹ́lá ó lè pọ́n wọn lé pẹ̀lú kàrámà kàrámà yìí ó ṣẹlẹ̀ láyé àwọn ó pán àwọn sọ̀hábà míì lé dáadáa pẹ̀lú kíni pẹ̀lú àwọn kàrámọ̀ tàbánita ni olórí àwọn wàlí ta lórí àwọn wàlí ẹ́ lẹ́yìn àwọn ànábì ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala olórí àwọn wàlí onáta ni Abubakar ni Siddiq gbogbo wàlí ayé yìí wọ́n mọ̀ ọ̀tọ̀ Abubakar lẹ́yìn ni olórí gbogbo ni ẹ̀rí níjọ́ kan ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fẹ́ pọ́n àbúbákiri ó fẹ́ fún ní kàràmọ̀ kan ó fẹ́ pọ́n lé àbúbákiri anábìsọ̀ sọ́nà àlejò wá dé anábìsọ̀ ta ni ó gbàlejò yìí àbúbákiri ah, èmi ń gbàlejò yìí fàdábà àbúbákiri radiyallahu anhu ila baytihi àwọn ìbá mú àwọn àlejò yìí àbúbákiri bẹ́ẹ̀ ni oúnjẹ yìí ń replace ara ẹ̀ wọ́n ń jẹ bẹ́ẹ̀ ni oúnjẹ yìí ń pọ̀ sí àwọ́bákílá àti àwọn ìyàwó wúra rẹ̀ pé à ah, èmọ̀ ìmọ̀lélé yìí ewu alélé yìí kí ọmọ búrẹ́sì kí ẹ̀sì mọ́ tẹ́kíní kó mọ́ kó ojú kan kó túnmọ́ ikíní kó mọ́ pọ̀ sí abàgbọ́sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àríwẹ̀ ah, rírí o Ànábì sallallahu alaihi wasallam wá rí pé ah àpọ́nlé kan tọ́lọ́run bá fẹ́ fi pọ́n Àbúbákírì lé gbogbo àwọn tó kù àwọn ìbàdí káwọn èèyàn wá gbogbo àwọn tí wọ́n wá wá bá ànábì sallallahu alaihi ni wọ́n jẹ́ tán eré iná àwọn kàrámọ̀ kan ni ṣùgbọ́n o kàrámọ̀ yìí kìí ṣe wípé kàrámọ̀ kan tí ẹnìkan wà sọ wípé èmi ti ṣíṣe eléyìí sọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ irú yìí ẹ nínú tápàdà mọ́ sọ táwọn kan fẹ́ mú kàrámọ̀ wá ń sìn àwọn kan ní wípé yá Latif yálà chief sísà ẹnìkan ló ní àfáà kan ló ní nílọrin yá Razak ẹnìkan ló ní lábẹ́kúta yá Wahab ẹnìkan ló ní lógbòmọ̀sọ láàrín ọ̀lákùwátà ilẹ̀ àbẹ̀là wọ́n lẹ́nìkan ló ní lábújá ìwọ tó bá ń sa láàrín ọ̀lákùwátà tó bá lọ bá àfáà tó wà lábẹ́ àbújá yẹn ọba aláàánú ọba aláàánú tí wọ́n ṣe ní yàrá yẹn wọ́n gbà wípé ẹnìkan ló ní o ẹni yẹn tó bá lọ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀dẹ́kùn ẹṣẹ́ fún mi níyọ̀ǹda kí n mọ̀ ṣe yá latif wọ́n ní yá latif tó bá ń ṣe yẹn yóò mọ̀ kójọ yóò mọ̀ kójọ ó mọ̀ kójọ ọ̀hún ṣe tán báyìí wọ́n kàn máa palẹ̀ rẹ̀ mọ́ inú ọ̀rẹ́ ta ló ń lọ ọ̀dọ̀ àfáà yẹn lábẹ́kúta òun ló ní ọlọ́ àánú tiẹ̀ wò ní àánú bá ọdọ̀ burúkú lélẹ́yìí o àwọn àgbélẹ̀rọ lélẹ̀ àkùrà mọ́ mú wá nínú àwọn àgbélẹ̀rọ àwọn kàrámọ̀ kàrámọ̀ eléyìí tó ti ṣe gíní tó wáyé ní a síwájú káwà tó délé ayé àti àwọn èyí tó ń wáyé láwọn àsìkò tàwà ń bẹ̀yìn eléyìí jẹ́ kan wípé àwọn sàhábà ọlọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala a mọ̀ pọ́n wọn lé pẹ̀lú kíni pẹ̀lú kàrámọ̀ ni lẹ́yìn náà ẹni tó gbé ipò kejì lẹ́yìn náà Uthman lẹ́yìn náà Ali lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn tó kù òun náà ni al-asharatul mubashshiruna bil jannah àwọn mẹ́fà tó kù nínú àwọn tá a fún níwé alùjẹ́nà Abdurrahman bin Auf Talha Zubair Abu Ubaida Sa'd ibn Abi Waqqas àti Zaid ibn Sa'id àwọn mẹ́fẹ̀fà yìí àwọn ló tún pèlé sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀wá yìí àwọn tó tún jẹ́ ọ̀gá àwọn wàhálì òun náà ni alul badiri àwọn tí wọ́n bá ànábì sallallahu alaihi wasallam jà ogun badiri lẹ́yìn àwọn eléyìí àwọn tó tún pèwé tí wọ́n àwọn tí wọ́n bá ànábì ní bẹ́ àtòrí díwáìn àwọn tí wọ́n bá ànábì sallallahu alaihi wasallam jẹ́ kí ni o tí wọ́n bá ṣe igi tí wọ́n pè ní bẹ́ àtòrí díwáìn báyìí báyìí báyìí lọ tàbá kú gbogbo àwọn sọ̀hábà tán tàbá ń sa wàlí àkọ́sà àwọn sọ̀hábà tán ká tó dé kí ni ká tó dọ́dọ̀ ẹlòmíì o fẹsẹ̀ rin ẹ̀rú sàn kò sẹ́nì kankan tó lékè àwọn sàhábà níbi kíni níbi ìjẹ́wàlì ẹ̀rí ẹnìkan nínú àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a ń pè ní Usaid ibn Hudayr yẹ́kẹ́ òṣùwẹ́tà lè káàf ó ka síwájú káàfin jọ kan fanazala mina sama ó ní ka síwájú káàfin báyìí ẹ̀bùkọ́ wọn ìgbàgbọ́ ìgbàgbọ́ ń bẹ ìbẹ̀rù Ọlọ́run ń àwọn kéde kan sọ̀kà láti sánmà ó wá dàbí bí ìbògí ta tẹ́lẹ̀ ẹ̀kan wà lókè tó dúró ni ó wókè kò rẹ́nì kankan ẹ́ ìmọ́lẹ̀ yẹn wá tán ní sánmà àwọn wo ni àwọn àsáwọn màláíkà ni wọ́n wá àwọn màláíkà ni wọ́n sọ̀kalẹ̀ yẹ̀stẹ́mì ilẹ̀ àkẹrọ àti wọ́n wá gbọ́ kíra tó ikí ni o tó bá láàpọ̀ ilé pẹ̀lú kàrámọ̀

kàrámà ṣẹlẹ̀ lọ́wọ́ ẹlágbájá wọn ò kákún kankan o nítorí pé ìtí kàmọ̀ ní pé ṣẹ́rí kàrámà ọ̀nàbọ̀ tó máa fi ṣẹlẹ̀ síyàn ó lè má jẹ́ pé wàlí ẹniyàn lè má jẹ́ ni rẹ̀ ń gbà mí o ọ̀nà méjì ni kàrámà gbọ́ngbà fi ṣẹlẹ̀ fún yàn ó lè ṣẹlẹ̀ nígbà mí lidọ̀ífil iman ẹni tó láti fi lè kọ̀wá rẹ̀ láti fi lè gbé e sókè pé ọtí lẹ́jù nígbàgbọ́ àdẹ̀fẹ́ kò yọ lórí burúkú ọlọ́run wà fún kàrámọ̀ kan yóò wà fi lè pé ẹ́ eh, sẹ́mi tọ́lọ́run sí lè fún síkọ̀ ẹkí mọ́ yóò rí ọlọ́run wà fi ń pẹ́lì wọ́n lẹ́nìkan insọ́ha alkisọ títàn yẹn bá lálàáfíà o wọ́n lẹ́nìkan wọ́n lọ́nà àbàdàn bí ọmọ àdójọ ọ̀nà wáyé tó ń gbọ̀nyìn tó ń gbọ̀nyìn fẹ́ ń gbọ̀n o òun fẹ́ yàgbẹ́ wọ́n sàdámọ́tò dóńtúlásì ó bọ́ sínú gbó ìgbà tí ó fi jẹ́ padà

gbó mọ́tò yẹn pàtì lásìlẹ̀tì ẹni tó lòkó sí ààyè rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ yẹn ẹni ẹnìkan ló yẹ kí ni o òun ló lásìdẹ̀ntì òun nìkan ló kú ogun àwọn yòókù wọn sí kí ni wọn ò kú ah kálóhun lòun wà ní ààyè yẹn pé bóyá bóyá òun o bóun bá ṣe kú lélẹ́yìn tó bá yẹ pé nǹkan yẹn bá lálàáfíà ó túmọ̀ sí pé ọlọ́run ọba àlékẹ́ ọlá fẹ́ tẹ̀sí ẹ̀wò ó fẹ́ wò ó wò pé tó máa mọ iyọ̀ kò lè rárá ní ìgbàgbọ́ ọlọ́run fẹ́ kí ni o ọlọ́run fẹ́ fi gbé ń pẹ́ ní kàrámà àmọ́ wáyé lọ́nà yẹn kàrámà sì tún máa wáyé fẹ́ni tó jẹ́ wàlí lóòótọ́ tó jẹ́ wàlí ọlọ́run tọ́lọ́run ó mú nǹkan yẹn wá fún láyé kí ni o láti wà fi pọ́n lé ọ̀nà méjì tí kàrámà yẹ kí ni tó máa ń gbà wá lè lè ó ti wá di ohun jẹ ó ti wá di tí bàbàrà ìgbé ah tó bá rí tó bá rí àbáyẹn lè yàtọ̀ ó lè má yàtọ̀ o ẹni tí kàrámọ̀ òsẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lè lóore ju wájú ọlọ́run ọlọ́run ò fẹ́ sọ ẹni ẹdọ lórí burúkú lọ́lọ́run fẹ́ fi kí kàrámọ̀ ẹ̀rí gíní o ó fẹ́ fi gbé e pẹ́lì ó tún bẹ̀ẹ́ náà wọn sàhábà tí kàrámọ̀ tó sẹ̀ yàtọ̀ wọn wọn kánà àṣíràn ẹrú ni lọ́dọ̀ àwọn kèfèrí nílùú Mákà wọ́n ìwá fún lóúnjẹ ó kàn máa sáàrí wípé àwọn kèfèrí yẹn máa rí pé táàmà ti débẹ̀ fàyú tàbí ìnàbà èso ìnàbì wọ́n kàn máa bá èso ìnàbì lọ́dọ̀ rẹ̀ tó máa jẹ Islam wọ́n fìyà jẹ wọ́n máa wá rí pé máa rí pé ah, ó wá jẹ́ nǹkan tó jẹ́ sí pé èso tó dùn àwọn èso gidi tí ò sí tí wọ́n máa gbé ìlú mọ́kà kẹ́pẹ́ náà bá fẹ́ rí ẹsẹ̀ máa export ẹ̀ wá ni òun ló wá ń jẹ nítorí Islam tó gbà eré karamatun min Allah subhanahu wa ta'ala ọlọ́run fi sàpínlẹ̀ fún ni ẹ̀rí lẹ́yìn náà àbáwà Umar ibn Khattab radiyallahu anhu ta ní pé wàlí ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn àwọn ànábì ọlọ́run Umar ń bẹ lórí mímbà níjọ kan bí mọ́rù sí wá dé orí mímbàrí ó ṣe kútùbà lọ fáwọn èèyàn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n sí gàgà fún un ó dẹ̀ rán àwọn èèyàn kan ó rán wọn lójú ogun ẹni tó wá fi ṣe olórí ogun yẹn wọ́n pè ní sáríà bó ṣe rí pé ya sáríà alìjẹ́bẹ̀lì alìjẹ́bẹ̀lì ó yẹ máa lọ bí òkè máa lọ bí òkè máa lọ bí òkè sáríà yẹn sàn gbọ́ ohun pé à ìmúlọ tí wọ́n ń sọ nìkan sáà nìkan máa lọ bí òkè gbogbo ṣe ń ya lọ bí òkè nìyẹn pàpàpàpà wọ́n débi òkè yẹn bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pa àwọn kẹfẹ́ yẹn rùn nígbà tí sáríà máa délé ó ní ìyẹn umaru mo mọ̀ rí nǹkan mo rí èmọ̀ lójú ogun tá lọ òun ó ní èmọ̀ wo lórí ó ní mo rí wípé àwọn ọ̀tá yẹn ti fẹ́ finish wa tán mo kàn sáà ń gbọ́ ohun kan ya sáàrìà ya sáàrìà fún ẹmọ lọ́bí òkè mọ́ lọ́bí òkè umaru ti mọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ umaru kan sọ ọ̀rọ̀ yẹ́dẹ̀ yìí kíni ó dẹ̀ ń dé ó dẹ̀ ń dọ́dọ̀ ni àwọn tó ń bẹ níbi kúwájú umaru ń jọ náà tẹ́ ń bẹ ah, eléyìí jẹ́ kàrámọ́tún akìrámà Allahu subhanahu wa ta'ala bi ilé ìjẹ́ nǹkan àpọ́nlé kan tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tó kíni tó fi pọ́n wọn àfàwà Umar ibn Khattab tó fi pọ́n lé tabanika maka bẹ́ẹ̀ nínú àwọn tàbí a ń pẹ̀lú arábìnrin kan ní zinniro arábìnrin yìí ó gba Islam wọ́n wá ń fìyà jẹ arábìnrin yìí wọ́n wá fìyà jẹ débi kan ojú ẹ̀ fọ́

nítorí kíni nítorí gbogbo islam nítorí imani tó ní sọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ètò ṣẹlẹ̀ àfáwà Hasan al-Basri ẹ̀rí Hasan al-Basri ìkẹ́nà àwọn ẹni rẹ̀ ní o ẹ̀rí ẹni tó bá jẹ́ ni dáadáa bí àwọn èèyàn bú sí máa pàmọ́dọ̀ làwọn ẹni rẹ̀ náà yẹ kíni àwọn náà máa pàmọ́dọ̀ àwọn onísúfí bí àwọn mọ̀síwòdì kùn tí ẹ ma gbọ́ tí ọmọ sọ wípé Hasan al-Basri nínú àwọn ọ̀gá àwọn ní Súfí wọn Hasan al-Basri wà wàlẹ̀ amúrò bí khilafi dhalika o kí Súfí ó tó dé ní Hasan al-Basri ti lọ kó tó dáyé Súfí ó wa níwé bẹ̀tẹ̀ ṣe yìí ọmọ Kúfà ni Hasan al lòun gbé ó ti kú tán kẹ́nìyàn tó yẹ kí ni kò délé ayé àwọn ọ̀rọ̀ kan tí Hasan Basri sọ òun làwọn oníṣù fi dìmú ni wọ́n fi máa ń kà pé bóyá ara àwọn ni ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn táwọn oníṣù fi máa yé kí ni tó máa ń gbà tẹ́ bá gbọ́ ẹ́ wọ́n mọ̀ ní ẹ Abubakar gan oníṣù Umaru tó máa tó náà fún àwọn èèyàn rẹ̀ táwọn èèyàn náà fún àwọn irọ́ nìyẹn o irọ́ burúkú nìyẹn o àbáwá sáà ní bá sọ̀rọ̀ rahimahullahu ta'ala a ń pè nìkan ní hajjaj ibn yusuf hajjaj ibn yusuf yìí ó jẹ́ gọ́ọ̀nà ló jẹ́ ní iraq ó sì máa ń pa gbogbo àwọn tó bá jẹ́ àfà gbogbo ẹni tó bá jẹ́ àfà súnnà òun ni lárákùnrin lè gíní o òun lárákùnrin yìí ń pa ó wà nù yàrá yẹn wọ́n dẹ̀ wọlé tọ̀ sí tomara ó dídí ẹ̀mẹ́fà ni wọ́n wọlé náà jáde wọ́n wọlé wà láì wọn sí dásán ìbásọ́ inú yàrá wọn fọ́lójú o dásán ìbásọ́ ní bẹnu yàrá yẹba yàrá kan yẹn náà ni pé pé ó sásẹ́ abẹ́ inú yàrá máa fa lọ́kọ́ yàrá tó wà yẹn náà ni àmọ́ wọn sí kíni wọn rí hada karamatun karamọ̀ kan tó náà bá lásùn àlàtà tó kíni o tó fẹ́ fi ṣe fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tọ́lọ̀wọ̀n bá Allah subhanahu wa ta'ala tó ṣe kàrámọ̀ fún tàbí kí ni tí wọ́n ló ń kà eléyìí nínú àwọn kàrámọ̀ tó lálàáfíà lélẹ̀ ẹ wá rí wà áwìyà ṣaitan àwọn tó bá jẹ́ ọ̀tá ọlọ́run àwọn náà ó gbà wọn kẹta múwáyé nísìn ẹ rí pé àwọn kàwáríkùlẹ̀ tó jẹ́ àríyá ṣaitan àwọn náà máa mú àwọn kankan wá o àwọn náà máa ṣe bẹ́ẹ̀ o ta ma wá lérò wípé kàrámà ní fáwọn náà eléyìí sí o ìsìdìrọ́jì ni wọ́n máa ń fi ọlọ́wọ́ba last hour àtàrí pé sanastadirijuhum min haythu la ya'lamun à ń dẹ wọ́n lákẹ́ ni à ń ni àwọn lọ ń gbọ̀dá pọ̀ wá mú wọn láyé tí wọ́n sí kíni lọ́nà tí last hour àtàrí ó máa ń fáwọn tó bá jẹ́ kèfèrí àwọn lè máa ṣe àwọn kankan dáwọn pé ẹ́ ṣe bí tẹ́nìkan ṣe ìnísìn tí a ní pé oúnjẹ ń pọ̀ sí bílálà náà ti ṣerú ẹ̀rí pé àwọn àlejò wá ó sì gbé búrẹ́dì 10 naira fún wọn ara ah, búrẹ́dì 10 naira bó ó lè ẹmọ jẹ lọ ẹmọ jẹ lọ bẹ́ẹ̀ wọ́n ń jẹ búrẹ́dì náà ń jẹ búrẹ́dì wọ́n ń jẹ búrẹ́dì ní búrẹ́dì òtán ṣé kàrámọ̀ náà ni àbí kàrámọ̀ kọ́ iye ṣe kàrámọ̀ nítorí kíni in tá a fi mọ́ mọ̀ pé kàràmọ̀ gidi òun ni wípé yóò wáyé bí mọ̀ tá a súnlò lè kàràmọ̀ ọ̀nìgbàwó ni kí la mọ́ ń láre èyàn tàbí pé in tá a rí kàràmọ̀ ló jẹ́ nìyí alákọ̀ọ́kọ́ al-iman ẹni àrípẹ́ni tó ni o ẹni tó nígbàgbọ́ ni ẹlẹ́kẹ̀jì wà yẹ kí ni o tó bẹ̀rù ọlọ́run ẹlẹ́kẹta lòzùmọ́lẹ́sẹ̀kọ́ọ̀mọ̀ àrípẹ́ni tó ni o ẹni tó dúró ẹ́ àwọn nǹkan wọ̀nyí àárí lára èèyàn kí ẹ kàrámọ̀ tí nǹkan tó bá mú wá in tó bá ṣe ká tó lè gbàgbé kàrámọ̀ ni àárí àwọn nǹkan yìí lára rẹ̀ sẹ́ntì ẹ́sí pé kéèkìrùn jọmọ́ kéèkìrùn jọmọ́ wọ́n ní jọ kan Jamiu Blada ṣé kàrámọ̀ lélẹ̀ ó sì bọ́ta nígbàgbà ní mòlúdínà bíi ó sì gbé nǹkan ọmọkùnrin rẹ̀ bóde gbàá ló bá ń tọ́ sáwọn èèyàn níbàtọ̀ báyìí nítọ̀ táwọn èèyàn bá fọwọ́ rátọ̀ náà bá fọwọ́ rárá náà pọ́nlá náà fẹ́ rárá ah kàrámọ̀ alárùbáríkà ni ẹ̀gbin ẹ̀gbin nínú táà sì mọ̀ tó jẹ́ ẹ̀gbin báwọ́lù àdàmí yóò wọ́gà ìtùhù ìgbẹ́ èèyàn ìjọ èèyàn kí ni ẹ̀gbin ni àkọ́kọ́ lẹ́kẹ̀ẹ́ asọ́pẹ́lẹ̀ sọ́lá àsọ́lá nínú súnnà rẹ̀ ni pé tábà tọ̀ kí la máa ń ṣe apara mọ́ ni ó wá gbé nǹkan ọmọkùnrin jáde lójú gbogbo èrò gbogbo èrò báyìí wọ́n ń tọ̀ wọ́n tọ́ sáwọn èèyàn wọ́n ń gbé kàrámọ̀ sí kàrámọ̀ lélẹ̀ wọ́n tún níjọ́ kan ṣé ò jámi òbílálà wọ́n lé ní ó pàdé arábìnrin kan bó ṣe àgàbò obìnrin níjọ yan rẹ̀ níjọ yan rẹ̀ lómi ń jáde lára rẹ̀ lómi ń jáde lọ́dọ̀ yẹn nínú àṣẹwù obìnrin lóbìnrin ọ̀nà ẹ̀yẹn yóò mọ kankan ó ní omi ti jáde lára rẹ̀ yìí omi yìí èsù ló pọ̀ omi yẹn sí lára mo wá fẹ́ bá kúrò pé tí that tó ọmọ rẹ̀ bá máa mú ọmọ ọyàn yẹn kò nílọ mú èmùkúmù ẹ dákun nínú tíyàn fi a máa mú obìnrin olóbìnrin tó bá tẹ̀mọ̀ pé ṣèbí ká ní pé wà lè tó tọ́ ó yẹ kó pe ọkọ rẹ̀ wípé lọ ṣe ìgbà ìfúyàwó rẹ̀ ṣebí ó wá dìmú ó ló fẹ́ tẹ̀yàn lọ́yàn ó ń yẹ̀yẹ́ àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí àwọn nǹkan ránù eléyìí tí àwọn èèyàn mọ̀ pè tọ́mọ́ ní pé kí ni o ẹ́ ìkàràmọ̀ ni wàlíì ni ṣé nínú àwọn àmì wàlíì lélẹ́yìí àwọn àpèmọ́ra kàrámọ̀ táwọn èèyàn mọ́ ń pàpèmọ́ra tí èsè kàrámọ̀ pẹ́pẹ́ ìsèdírọ́jì ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ń lo ṣàìtàn àwọn míì ń lo èṣù ṣètánì ni wọ́n fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nítorí pé àwọn tá a sọ wípé yàdàrún náà nùbù wà ní àwọn tí wọ́n mọ́ ń pàpèmọ́ra ìjánabí ọlọ́run àwọn míì ń bẹnu wọn tó mọ́ ń gbogbo tí ẹ bá ń sọ tẹ bá ṣe mítìnì ní yàrá yín ṣẹ̀tánì ẹ máa sọ fún yàrá rẹ̀ ó máa sọ tẹ́ ń sọ ó máa sọ fún débi wípé àwọn èèyàn lérò kẹ́tí tọ́mọ ní àà mo gbọ́ ẹ ṣe mítìnì lánàá báyìí eléyìí mú òpin náà báyìí wa ìwọ sọ pé rárá ìwọ sọ báyìí ìwọ ah múlẹ̀ ní ti wá gbọ́ táwọn yóò mọ̀ ni àbí ànábì ọlọ́run ni ọ̀hún ti tó tó ọ̀rọ̀ rẹ̀ padà àwọn sí wọ̀nyí pé kìí ṣe kíni kìí ṣànábì ọlọ́run ó ń bẹ̀ẹ́ bẹ̀ẹ́ wọ́n bẹ̀rẹ̀ ọ̀ṣẹ́ kìlì islam tẹ̀mí yàtọ̀ rẹ̀ mọ́lá láì ṣe kìlì islam tẹ̀mí yà wọ́n láwọn òkùn dẹ́ kan wà tí wọ́n bá ọmọ ọ lè wọnú náà tó bá wọnú náà má dẹ̀ jáde nǹkan kò ní ṣe wọ́n tí wọ́n bá ti wọ́ bẹ̀ kò ní ti dé bẹ́ẹ̀ báyẹ̀ yóò ti bẹ̀ buwo sí àá ọmọ bá mú ẹ ọmọ bá mú ẹ dà kálọ̀ fọwọ́ kọ ẹ lọ́rùn tẹ́ wọ́n máa ń ọ̀pọ̀lọ́ wọ́n ní tíyàn bá fi òróró ọ̀pọ̀lọ́ tíyàn bá fi para iná ò ní ṣe kí ni kò ní jó lọ́wọ́ àti èyí mínú wọn ṣẹ̀ìtọ́nù ti fún wọn ní àwọn nǹkan kan kí ni kí wọ́n fi para òun náà wà gbé òun fi para wọ́n wà wọnú náà èyí wà rò bí pé tààtà ni wọ́n wọ́n náà lórí kí ni òun ah àwọn eléyìí wọ́n yàtọ̀ o pé ah bó ṣe ń lọ ọjọ́ kan báyìí epo kan

lẹ́yìn náà àfáwà alimamu Shafi'i rahimahullah wọ́n ní tẹbárẹ́ nìkan tó bá ń fò báyìí lójú sánmà àbọ́ rìn lórí omi báyìí ó rìn lórí omi ó rìn lórí omi tí ó sì tẹ̀rì ẹ má ti surprise o nothing a'malahu wa aqwalahu mọ́ ipọ́wọ̀ ló bá ń sọ tó takò lákàíwa àbíṣẹ́ kan ló bá ń ṣe a máa gbé nǹkan yẹn wò àgbéwò sórí kìtàbù wà súnà àgbéyẹ̀wò àfàlùkùránì wòwò àfi súnà wòwò wọ́n ni wà ẹ̀wà àfàkọ̀ tó bá ṣe é dé kìtàbù wà súnà fàúwà sí dìk ó jùn pé olódodo ni ọlọ́run fi kàlámà yẹn pọ̀n lẹ́nu wà ń ká àlàfà tó bá takò tó takò kìtàbù àti súnà fàúwà sí dìk òkúrọ̀ èèyàn ni èyàn ma ẹ ma rí ẹ tó ma ojú ara ẹ ma ìkó ń dúnbó ara rẹ̀ báyìí ló sì súyẹ̀ lójú kò dúnbó ara rẹ̀ o ẹni kó change ọ̀bẹ yẹn ẹ̀yẹ káyẹ̀ta ní kùrì sí yìí sí ṣẹ́kì sáàmù ní pé ẹnikẹ́ni tẹ́bá tó ń pè dán tó sọ pé ẹ tó ń sọ ojú ó mú ọ̀bẹ dání báyìí ó dẹ̀ mú sẹ́ni báyìí ó dẹ̀ jẹ́ pọ̀m nǹkan nǹkan bí carrot wọ́n ní ẹ̀sẹ̀ fún ẹ̀fílẹ̀ ẹlọ́wọ́bẹ̀ mi wà ọ̀bẹ tuntun ọ̀bẹ ọmọlà ẹ̀ká ìtàlùkùrì sí yìí ẹni kó jẹ́ ó ń gbé báyìí ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ ìlà wọn àwọn lànì nítorí wípé ṣẹ̀tọ́n ó ti bá wọn ṣiṣẹ́ sí ara nǹkan tí wọ́n ń lò bẹ́ẹ̀ ni ẹlòmíì nínú ẹni tí ó mọ̀ jẹ́ mùsùlùmí lẹ́mọ̀ pé wọ́lá mùsùlùmí lẹ́pẹ̀lòmí àfá lẹ́pẹ̀lòmí ìntẹ́lòmí nílọ́wọ́ ó tayọ tí àwọn babaláwo nílọ́wọ́ o àwọn babaláwo tún máa dọ́dọ̀ wọn báyìí wọ́n ó yẹ ká tún wá mọ́ kọ́sẹ́ lọ́dọ̀ yìí ni o nínú àwọn oògùn táwọn ó sì máa dẹ́ta ọ̀tọ̀ ni wọ́n máa sọ ọ̀tọ̀ lóye kí ni o ọ̀tọ̀ ni ó máa ṣe ẹwà rò pé àà ah, kàrámọ̀ ọlọ́run ọba rárá o gbogbo tí èèyàn bá ti ń ṣe tí ò bá ti rí dé wà súnà irú nǹkan yẹn ni ànígbà lọ́wọ́ rẹ̀ bó ti gbogbo mọ̀ ẹ̀rí àwọn kankan wọ́n bẹ tó pọ̀ jaburata lọ́dọ̀ àwọn ìjẹ́wà alí lọ́dọ̀ àwọn ṣíà wọ́n gbà wípé nínú súra nínú alùkùránì gan wọ́n ní alùkùránì ò pé o alùkùránì ti ń bẹ lọ́wọ́ wa wọ́n ní ò pé o wọ́n ní súra kan ẹ̀yin ìpòsùlù ẹ̀yin tẹ́ pé ayé ní kíní ẹ̀ ti súra kan ti pamọ́ tí ò sínú kùránì ọwọ́ yín òun náà ní súra tó alùwìláyà wọ́n sọ́tù wìláyà wà tọ́lọ́wọ́n ni eléyìí àwọn náà tún ní àgbọ́yé tí wọn lórí ọ̀rọ̀ tí wọ́n ń pè ní wàlí ta ni wàlí lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn ní súfí àgbọ́yé ọ̀tọ̀ làwọn náà tún fi ní tí wọ́n ń pè ní wàlí ìyẹn lọ́pàá pé lọ́dọ̀ àwọn ní súfí póòsì mẹ́tẹ̀ta nínú ìsìlámù àrísàlà ìjẹ́ ànábíọ̀ ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run oní nọmba 1 ẹlẹ́ẹ̀kejì ànùbúwà ìjẹ́ ànábíọ̀ ọlọ́run oní nọmba 2 ẹlẹ́ẹ̀kẹta alẹ́wìláyà ìjẹ́ wàlí ọlọ́run báyìí ọlọ́run bá láti tó ní islam ó dáwọn ní súfí báwọn láti tó ti wọn àwọn tó tẹ́ mọ̀kọ́mọ́nù bó wá ti fi ìbárisàkín fún wá ìkó rọ̀sọ olè wà dúnàlẹ́wàlì yìí wọ́n ní mọ̀kọ́mọ́nù ju bárisàkín lọ bárísàkì níbi tọ́lọ̀ ọba láà tó mọ́ ń kó ẹ̀mí àwọn èèyàn sígbà tọ́lọ̀ bá bá pa wá ibi tí àwọn ẹ̀mí ẹ̀mí tọ́lọ̀ sọ àwọn ẹ̀mí sí bárísàk ibẹ̀ ni mọ̀kọ́mù àwọn ànábì ọlọ́run ibẹ̀ ló mọ kò kọjá bẹ̀ fòwáyé kò rọ̀súùl lóòótọ́ ìjà ànábì ọlọ́run yẹn wọ́n ní kò tó àrọ̀súùl igbó àrọ̀súùl ṣe kí ni o ó àwọn méjèèjì wọn tó kí ni wọn tó wọn tó wà lé ọ̀rọ̀ tó wà lè ìyẹn ló fà ló jẹ́ pẹ́rọ tí wọn àwọn wà lé wọ́n gbà wípé àwọn àmbìyà ó ń bẹ́ náà wọ́n ní súnfí tí wọ́n gbà pé àwọn ànábì ọlọ́run wọ́n máa ń gba ìmọ́lẹ̀ lọ́wọ́ kàátàmúlẹ̀ àwòlìyà lọ́wọ́ ẹni tó jẹ́ last ẹni tó kéré jù nínú wà lé ọlọ́run ọwọ́ ẹ̀ làwọn ànábì ọlọ́run ti kí ni o ni wọ́n ti ń gba ìránṣẹ́ wọ́n gbé pósìtì ìjẹ́wàlì wọ́n gbé kọjá ìjẹ́ ànábì ọlọ́run eléyìí rádaràdá léléyìí o ìjẹ́ wàlí ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá kí ni wọ́n wàlí ọlọ́run ni wọ́n lẹ́yìn tí wọ́n jẹ́ wàlí ọlọ́run wọ́n tí wá jẹ́ ànábì wọ́n jẹ́ rọ̀súlù so ipò rọ̀súlù yẹn ó ju gbogbo gbogbo rẹ̀ lọ gbogbo àwọn tó kú dáa jánábì ọlọ́run ìpele wá kéré sáwọn ànábì ọlọ́run kò sí bí ẹ̀sìn lè jẹ́ wàlí ọlọ́run tó bó ti wù kó mọ yóò mọ tọ àwọn ànábì ọlọ́run lẹ́yìn yóò mọ tàwọn òjíṣẹ́ ọlọ́run bá lálẹ́ fún yóò mọ tàwọn lẹ́yìn ni Ele náà nínú táwọn èèyàn tún fi nínú àwọn àgbọ́yé tí wọ́n tún fi gbọ́yé nípa tí wọ́n pè ní wàlí ní àwọn àgbọ́yé tí ò ṣe kí ni eléyìí tí ó dà ẹwà nínú àwọn míì nínú àwọn táwọn èèyàn máa ń pè pé à tẹbá fẹ́ mọ̀ wípé wàlí ni wá o àfi kẹ́ mọ rí àwọn iṣẹ́ ìyanu tá bá ń ṣe ẹwà rí ẹlòmíì báyìí wọ́n ẹlòmíì ó lè bọ́ sáàyàn ọjà kó mọ bá mọ̀ lùsùn kó mọ bá sùn ká ní kí ló dé kó ní karama ni sẹ̀tìmọ̀ pé kàrámà karama kàrámà táyẹ̀ máa ti bọ́ karama ọwọ́ tàbí àti máa ní kàrámà ọgbọ̀ ọgbọ̀ wàlí àwàlí ah, àwọn eléyìí ọ̀rọ̀ tí wọ́n yẹn ò ṣe farawé o wàlí ọlọ́run làwọn eléyìí o abáwọn míì bí ṣéèkù kan ní misrọ̀ fàláyà gẹ̀sẹ́lò ní àhàdùn ẹnìkẹ́gbọ́gbọ́ wẹ̀mí o ẹsẹ́ àfimílẹ̀ fa'ana àti wà àdíwò wà àgẹ̀sẹ́lò nafsi wà á rí mi tí ma padà wá fúnra mi ma dẹ̀ wà wẹ́ra mi tí bá ti kú ẹmọ́ wẹ̀mí o mọ́ débi òkú mi pọ̀fẹ́ wẹ̀mí o ẹ̀yẹn sáà tàgété ẹmọ́ wò mìíràn ẹ̀ẹ́rì mi tí ma yọ̀rọ̀ kan kò pẹ́ bí àwòrán rẹ̀ ṣe kí ni o bó ṣe jáde lọ́ọ̀kan nìyẹn ló bá ń bọ̀ ló bá ń bọ̀ ló bá ń bọ̀ ló bá dé ó bá wọlé ó wẹ̀ ó wẹ̀ ra rẹ̀ lóòótọ́ ó wà lọ padà ẹ dákun wà á ṣe bí wàlí rẹ̀ ni àbí wàlí kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tí o bá bá ni ah ṣe ìṣẹ̀tàn tó bá ti rí wípé múgùn làwọn èèyàn pé ẹlẹ́ jẹ́nsìn ó mọ̀ àmọ́ fọ́pọ̀ làwọn èèyàn ṣeré ṣe ìgbé gbà tí ọlọ́run pẹ̀lẹ̀kẹ́lá tó fẹ́ sọ nípa ète ṣàìtàn àti ète àwọn obìnrin ọlọ́ni inna kaida ṣàìtàn kana da'ifa ọlọ́ni ète ṣàìtàn ó lè kí ni o ó lẹ ẹ wá wo nínú suratu Yusuf ọlọ́ni inna kaida kunna azim ẹ́ ète àwọn obìnrin mọ̀ sí kí ni o ó mọ̀ lágbàá tẹwárí ètí àwọn obìnrin ọlọ́run jẹ́ ká mọ̀ wípé ètí sẹ̀tánì ṣe kíni ó lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ sẹ̀tánì wá ń wà árin wa ní wọ́n fi wá sí é e. ó wà fẹ́ ọpọlọ wáyé kí ni wọ́n mi ta lúdò wọ́n ní sẹ̀tánì sẹ̀tánì máa sáwọn èèyàn kan wọ́n ní ṣé Ibrahim kò tán ó ti wá mọ̀ wípé àwọn onísúnnà wọn ò ní gba mógùn láàyè àwọn tí wọn bá ti dúó ti súnnà àwọn oníṣẹ́ kí ni o àwọn onímọ̀ fi ṣeré ṣẹ̀tẹ́ni wáyé lára ògiri ṣẹ̀tẹ́ni wáyé lára ògiri àwọn ṣe kíníkà àwọn kíníkà wáyé bí iná wà iná kéèkéé kan tẹ́bá tẹ iná yẹn báyìí sára ògiri àwọ èèyàn mọ̀ yẹ kí ni yóò mọ̀ yọ ń bẹ̀ ìdẹ́tàwọn ògiri sètáni wà yọ́lá ògiri ó yẹ káàtì mọ̀ pé iná kẹ́dà ṣẹ̀tọ́ kánàdọ̀ yìí fa pé bá yàdà sọ́hun wà láti bá yàdà sọ́hun kò ní wájọ́ mi mọ̀ àmọ́ ti rí wípé òun ti yọ fẹ́ nìkan àwọn múgun wa àwọn ìlànà Usmanu ò ṣe Ali ò ṣe yọ ó ti mọ̀ wípé àwọn tó pọ̀ ládùúgbò yẹn àwọn tó kí ni o tí wọ́n láà ṣé ah, Ibrahim àwọn nífẹ̀ẹ́ àwọn ni máa ọ̀nà à ah, wàlí ni o wàlí ah, à ọ̀n wàlí ṣẹ̀tọ́nù wọn fẹ́ gíní ọ̀n wọn fọwọ́ pa ọ̀n fọwọ́ rárá ọ̀n kìí ṣe ìrọ́ rárá ìrọ́ lásán eléyìí ó gba àwọn nǹkan yìí àwọn kan dáadáa eléyìí tí ò ní kankan fi ṣe ṣàìtàn òun ló wọ́n fi ọpọlọ wá ṣeré ẹ̀rí ẹmọ̀dé àwọn míì nínú àwọn tó mọ̀ pé àwọn wà lé ọlọ́run wọ́n ní táwọn bá ti wà nù ìṣòro èmi ní ẹmọ́ pè wọ́n lẹ́nìkan ló ń lọ wọ́n ní ọwọ́ rẹ̀ tẹ̀lì sómi ọmọ kéwù yẹn wá ń pé ya Allah ya Allah ó wá ń tẹ̀lì sí ó wá ń tẹ̀lì sí ó wá ń tẹ̀lì sí ṣé wá ní á kí ló pẹ́ tó fi tẹ̀lì fún ẹ̀mú pórúkọ lọ́nà ni ọ̀dẹ̀ ni ẹ́ ọgọ̀ mọ́dákọ́ fẹ́ẹ̀lú kọ̀ọ̀kan ni àwọn akẹ́ni ẹ́ ọlọ́ọ̀gbọ́r àwọn mugun ẹ̀dàkùn tàbá bẹ̀lú sòrò tàbí ẹka pè ǹjẹ́ èyàn mọ́ pé èyàn pọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ wà jẹ́ mọ́ èyàn lẹ́yàn wá ṣe kí ni lèyàn wá ń pè lèyàn wá fi ń bọ́pọ̀ nú sòrò kálà kò lè rí bẹ́ẹ̀ ẹ̀rí ó ń bẹ náà ẹ̀yọ̀ mi wọ́n gbà wípé nínú àwọn onísúfí nínú àwọn tàbí máa ń dá ẹni jẹ́ wàlí mọ̀ nínú ẹ̀ ní pé kẹ́ ẹ bá rí dídìrín àbí wèrè wàlí lọ́dọ̀ tí wọn àwọn tó rí wọn ò bá pé lọ́dọ̀ àwọn alùsùn náà wọn jàmà ẹni orí ẹ̀ ò bá pé èsì wàlí o kò lè jẹ́ wàlí ìbò ti wù kó mọ̀ ẹni orí ẹ̀ ò bá pé wèrè ẹni tó bá jẹ́ wèrè tẹ́pẹ́ wèrè lè yóò wà ní ah, ah, ah, àwọn ẹni ọlọ́run nìyẹn o ẹbọ́ tẹ́ wòkè ẹbọ́ yẹn wòkè wọ́n ráwọn mẹ́lẹ́kà kan tẹ́ ń lọ bọ́yẹ́ ń bọ̀ ní o wọ́n láwọn mẹ́lẹ́kà tẹ́ ń lọ ní o wọ́n rí wọn ní o eléyìí nínú ìgbàgbọ́ tí ó dá ni ẹni tó bá jẹ́ wèrè wèrè ọlọ́run bá láti ọ̀rọ̀ tiẹ̀ pé wọ́n tiẹ̀ bá rẹ̀ dà sí bá rẹ̀ dà sọ́hun lọ́rọ̀ rẹ̀ òun làwọn wà kàkún gbogbo ohun tí bá wá ń tẹ́mọ̀ pé ẹni tó bá jẹ́ wèrè kò sẹ́nìtì tí ò lè ṣe kí ni tí ò lè wáyàtọ̀wọ́ rẹ̀ ó lè wòsùn kó sì sínú kọ́ta ní ẹfílẹ̀ ah, àwọn séwù ah, kan ṣebí séwù ni oníṣéwù ni bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yí pé àkọ́bí rẹ̀ kó dàbí ah, ah ó ń yarí ni ṣe wọ́n fẹ́ di wà ní àbọ̀fẹ́ di olóòfẹ́ jẹ́ wà yìí ọlọ́kọ̀mọ̀ di wà ní àbọ̀fẹ́ fẹ́ wà ní ní wà ní ó nǹkan wọ̀nyí àwọn nǹkan yẹn kọ́ àwọn tí a fi dáwọlé ọmọ al'iman wàtẹ́kíwá wàlìzúmọ̀ lè sẹ̀kọ̀ọ̀mà kíyàn níbẹ̀rù ọlọ́run kó nígbàgbọ́ kó sì dúró lórí kíni lórí ẹ̀sìn rẹ̀ tó bá wọn kan wọ̀nyí yóò mọ̀ sẹ́rẹ́ pé èyàn ń dún ní mọ́ ojúṣe ọlọ́run tó yẹ kó ṣe àwọn nàwáfíìl oúnjẹ ó ń ṣe àwọn tọ́lọ̀ ọba láàrin ó jìnà sórí kíni ó wà lé ọlọ́run wà lé ọlọ́run ǹjẹ́ a máa bí mọ́ níbí ní pé bàbá mi wàlí ni ìgbàtá wá bí mi báyìí wọ́n bí mi ní wàlí ni ìyàwó mi wàlí ni ọmọ mi wàlí ni ẹja lé wa wàlí ni rárá wọn ẹbí wàlí mọ́yàn o wọn ẹbí wàlí mọ́yàn èyàn ó ṣiṣẹ́ wàlí ni ẹjọ́ tí wàlí ọlọ́run bàbá rẹ̀ jẹ́ àfà kò túmọ̀ pé kí wọ́n náà jẹ́ àfà tí ọba fẹ́ jẹ́ àfà kí ló ṣe wọ́n lọ lè kéwù ni tí ọba yẹ bá jẹ́ wàlí tí ọba fẹ́ jẹ́ wàlí kí ló ṣe wà dún ní mọ́ al-iman wat-taqwa wal-luzum al-istiqama àwọn nǹkan tí èèyàn máa dún ní mọ́ lélé tí èèyàn fi kíni tí èèyàn fi jẹ́ wàlí níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀rí àbáwà Ibn Hajar al-Asqalani wọ́n sọ́nu fásitì olùbá ní pé al-muradu bi waliyillah ẹni tí a gbà lérò tó máa ní pé wàlí wàlí kaná pè ní wàlí ọlọ́ǹgàn tá ní wàlí gan òun náà ni al-alimu billahi ta'ala gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ọlọ́run ọba wa al-muwabibu ala ta'ati tó dẹ̀ ń dún ní mọ́ títẹ̀lé ọlọ́run ọba láà lóòrèkóòrè ní kọ̀kọ̀ rẹ̀ ní gbangba rẹ̀ ó ń fi títẹ̀lé tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lóyìn láàyò kò wá dé kọ̀rọ̀ kó yóò kiri kó máa ṣe nǹkan míì bó ṣe ń tẹ̀lé ọlọ́run ọba láà lójúgbàgbé ìtàwọn èèyàn rí pé à ah, lẹ́pàá ń tẹ̀lé ọlọ́run bẹ́ẹ̀ náà ni ó ń tẹ̀lé ọlọ́run ọba láà subhanahu wa ta'ala ní kọ́rọ̀ ni alimowa bíbọ àìlẹ́ àtọ́ àti ìtẹ́jọ́ ọlọ́run ọba àlekọ́lá sí ránwọ́ àlẹ́ àníyà ó tẹ̀lé ọlọ́run ọba àlekọ́lá ní kọ̀kọ̀ àti ní gbangba alimokulẹ̀ sófin ìbádàtẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìjọsìn rẹ̀ tọ́lọ̀ ọba láàrin kó ṣe ó wà sí sí ẹ̀ lórí ẹ̀. ó sàn ilẹ̀kùn wà lé òtítì àwọn lè jẹ́wà lé ọlọ́ tá a fẹ́ tá a bá yé kíni táwa náà bá rìn náà rẹ̀ kullu man sara ala darbin wasal ẹnikẹ́ni tó bá rìn lórí ọ̀nà àwọn kan òun náà ṣe kíni òun náà débẹ̀ ọlọ́wọ̀n bá lèkè lọ́wọ́ tilẹ̀kùn ìjẹ́wà lè ṣùgbọ́n ó yẹ ká mọ̀ kí ni tá a máa ní qualification wo káwá ní pé à ń dún ní mọ́ ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá wa lóòrèkóòrè àfẹ́ tí ó takò tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àmọ́ se tó tẹ̀wọ̀ tọ́lọ́wọ́ bá lá àti ní gbangba al-mukhlisu fi ibadati bẹ́ẹ̀ ni níbi ìjọsìn ọlọ́wọ́ bá ta'ala ayé o àwà sí sí ẹ̀fọ́ lọ́hùn ìjọsìn wa àṣẹ nítorí ẹnìkan àṣẹ nítorí káwọn èèyàn bá rí wa wa ta'ala ni bẹ́ẹ̀ ni sheikh islam ta'ala àwọn èèyàn tún sọ nínú majmu'atu ar nínú tí àwọn majmọ́tò rọ̀sáìl àwọn náà sọ wípé ẹni tí wọ́n pè ní wàlí ọlọ́run òun náà ni máa ń wà láàrín wà fàkọsíláhù òun náà gbogbo ẹnikẹ́ni tó dúró ti ọlọ́run ọba láà ó sì dédé ọlọ́run ọba láà fi máa bú bá ti hìn gbogbo tọ́lọ́run ọba tó bá rí àlẹ̀fọ́ọ́dẹ́lẹ́wàl abdul wọ́n lélẹ̀ ó lọ́lá ṣùgbọ́n lè lọ́lá jù lọ ni ẹni tó bá fẹ́ jẹ́ wà lé ó ṣe èyí tó fi ń lọ́lá jù lọ wọ́n ní tó bá ṣe léyìn ó gba ládá mẹ́wàá tó bá ṣe léyìn ó gba ládá ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wo látàgbàrádá jẹ́ ìṣe wọn báyìí náà ẹni tí ó bá jẹ́ wà lé ọlọ èwo ló pìfẹ́ èyí tó pọ̀ ó jọ́nà yẹn ni kò jọ́nà yẹn ni ibẹ̀lẹ́ ti máa bá òní ò mọ̀ múláyò òní ò mọ̀ ṣe ní òrèkóòrè wọ́n mọ̀ dídá ọ̀tì gbogbo tí ó bá yẹ ọlọ́run ọba láà nínú òní òjò ṣe in tí ó yẹ ọlọ́run nínú òní ò ṣe bima amara bihi min ta'ati yóò mọ̀ wá wá súnmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú tọ́lọ́run ọba àlẹ́gá ṣe kíni o tọ́lọ́run pa aláṣẹ àtẹ́ni tí ó bá ọlọ́run

a sì jẹ́ni tó sọ́ra ẹ̀lẹ̀ fún kíní o fún ìtẹ̀lé súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi láti wọ́n mọ̀ yí pé àwọn èèyàn méjì yóò lè jẹ́ wà lé Ọlọ́run o ẹni àkọ́kọ́ òun lẹ́nikẹ́ni tí ò bá tẹ̀lé ìlànà Ọlọ́run àti Ànábì rẹ̀ ẹni tí ò bá jó ní súnnà kò ní jẹ́ kíní kò lè wà á nífẹ̀ẹ́ sí ìtàn nábì mú wa bẹ́ẹ̀ ni wọ́n sì mọ̀ sí ìtàn nábì mú wa ẹni tí ò bá ṣe ìtàn mú wa àbí tó kó ìra rẹ̀ tọ́ni kílẹ́tọ̀ fi ń firun gbọ́nlẹ̀ wọ́n ni ànábì sallallahu alaihi wasallam ní kí firun gbọ́nlẹ̀ ó ní mo ti ẹ̀mí ti ń láti ni agbọ̀n nífẹ̀ẹ́ rẹ̀ agbọ̀n ṣe é òun láfi jẹ́ wà lé ọlọ́run ẹni ẹ̀kejì tó bá mú ní ọ̀tá kò lè jẹ́ kò lè jẹ́ ní ọlọ́run ẹ̀rí nínú àwọn tẹ́rin tí èèyàn lè bú tí ẹ̀tẹ̀ ti mọ̀ pé lè ìjámi ẹni ọlọ́run rẹ̀ tí ó tẹ̀ ti wọ́ mi wọ́n ni kí ẹbú sọ̀hábà bí irú àwọn àfáà bíbù lágége tó ń bú tó ń fẹnu Abu Huraira radiyallahu anhu kí ẹ sọ Abu Huraira ẹ ṣèbólógbò ló ń gbé ológbò lè tẹ́bí tẹ́lẹ̀ pé ọlá ológbò tó láì ló fi gba àdísì ajágbà anẹ́sì yẹn tẹ̀bí ọ̀dẹ̀ lòun dìdìrin lòun kéèyàn máa fẹnu bú àwọn sọ̀hábà anẹ́bì sallallahu alaihi wasallam láta sún bú aṣáábì ẹni gbẹ́ni ẹni tí wọ́n anẹ́bì ni wọ́n bí ẹláyà yìí mi torí pé gbogbo ìtẹ́ bá ná tẹ́ níláyé kẹ́ẹ̀ná kẹ́ẹ̀ná ẹ̀ lè nẹ́ta yìí mi ná ìtí wọ́n ipò tí wọ́n níwọ́dún ọlọ́run wọn kò sẹ́ni tó lè débẹ̀

awwalu man aslama fil islam inú àwọn kéèkì tó kọ́gbà islam ali number one ẹni yìí ni ànábì sallallahu alaihi wasallam sọ wípé òun ni rọ́fíà rọ́fíà tó ráyà til islam níjọ́ tí ànábì sọ pé láàbí débi ogun kan ànábì pé lọ́la o mo fẹ́ gbé àsíá ogun yìí mo fẹ́ gbé ẹnìkan lọ́wọ́ ẹni yẹn ó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ nífẹ̀ẹ́ ànábì òun ló jẹ́ àná ànábì sallallahu alaihi wasallam olófẹ́ ọmọ ànábì ó wá sọ gbogbo látàlí tàlí nínú ìsìlámù ó wá sọ fún arákùnrin yóò wá gbà sáàdù ìrìnàbí wà kọ́ sí wa bí ọlọ́run nínú àwọn tọ́lọ́wọ́ bá láti kàrámọ̀ fún ní sáàdù ìrìnàbí wà kọ́ sí wa ó ní ọlọ́run o tó bá jẹ́ sí wípé ìntẹ́nì yìí ń sọ irọ́ ni ọlọ́run o fàárí yìí bá ẹsẹ̀kẹsẹ̀ báyìí ó jábọ́ lórí àkómi rẹ̀ bẹ́ẹ̀ ló dékìní ó sì rún légun ẹ̀yìn ló bá kú ó parẹ̀ ó parẹ̀ lẹ́yẹ̀kẹsẹ̀ látàkó dékìní ó ń bẹnu tẹ́lú sọ̀hábọ̀yàn kan ló sì bú òkò jígun méjì o ọlọ́run sì parun ẹni tó ọbú méjì nǹkan ṣe pé dọ́bù kíní dọ́bù parun àfi kíyàn tí ètùbà níwájú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tàbẹ́ jẹ́ ni ọlọ́run tàbẹ́ jẹ́ ni èṣù kàmọ́bẹ̀nà àtẹ́lú àwọn sàhábà o ẹ kama bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àwọn àfá o torí pé láhmùlẹ̀ ulama ẹran àwọn àfá kí ẹmọ jẹ àfá lẹ́nu báyìí wallahi mazimu ma wọ́n ti poison ni wọ́n ti fi poison ti ẹnikẹ́ni tó bá sọ wọn ẹni àfá tó bá fẹnu tẹ́mbẹ́lú àwọn àfá àwọn ẹni rẹ̀ àwọn àfá Islam tí ẹ bá fẹnu tẹ́mbẹ́lú wọn wallahi ó ń gbé fẹ́ ọgbẹ́ ìkẹ́jì láti gẹ́ àwọn àbábò àwọn sábàbò ẹ̀tì mọ̀ sí ìjẹ́ ni ọlọ́run lára rẹ̀ abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ìdú àbá ìtí jẹ́ kó mọ́ ìgbé àsìkò ti kọ́lọ̀ ọba Allah sẹ́ni kọ̀ọ̀kan wá ní ẹni rẹ̀ kó se wá ní wàlíì níwájú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí n tọ́lọ́run bá Allah tó pèsè kalẹ̀ fáwọn wàlí yẹ kó lè bàjẹ́ tiwa náà kọ́lọ́run mọ́ sí wa lẹ́ni tí ó mọ̀ sí kíni tí ó mọ̀ bá wọn wàlí ọlọ́run sọ̀tá tí ó mọ̀ bá wọn sàhábà nábì wa Muhammad